ire ni mo fẹ́ bàbá lónìí o. ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí yín pé ẹ kú ojúmọ́ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní orúkọ jésù ojúmọ́ ayọ̀ ló máa jẹ́ fún yín bẹ́ẹ̀ ni ẹ rí ìrànlọ́wọ́ ọlọ́run gbà lónìí ojú ò ní tì yín ọ̀tá kò ní yọ̀ yín gbogbo ohun tí ọ̀tá fi òru dì sínú ayé yín iná ọlọ́run kò jó dànù àlàáfíà ọlọ́run yóò jọba lọ́kàn yín ẹ̀yin ọlọ́jọ́ bí òní happy birthday to you ọjọ́ yín yóò dalẹ̀ ìgbà yóò rọ̀ yín lọ́rùn ayé ò ní nira fún yín ìrànlọ́wọ́ ọlọ́run yóò jáde wá fún yín ọ̀dá olóore kò ní dá yín ẹ̀ẹ́dẹ̀ ṣèrìrì gbogbo ohun tẹ́ ń béèrè lọ́wọ́ ọlọ́run tí ò ní pa yín lára olúwa yóò ṣe bẹ́ẹ̀ ni kò rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ lórúkọ jésù olúwa wa ìsíkẹ́ẹ̀lì orí one ẹsẹ̀ one òní mo fẹ́ kà láàárọ̀ yìí ìsíkẹ́ẹ̀lì orí one ẹsẹ̀ one bíbélì wípé ní ọjọ́ karùn-ún oṣù kẹrin ní ọgbọ̀n ọdún èmi ìsíkẹ́ẹ̀lì ọmọ búsì wà láàrin àwọn tí wọ́n kó ní ìgbèkùn lọ sí ilẹ̀ Bábílónì a wà lẹ́bàá odò Kébárì mo bá rí i tí ojú ọ̀run ṣí sílẹ̀ mo sì rí ìran Ọlọ́run hallelujah àǹfààní mìíràn tó rí tó tún wà lábẹ́ kọ́run sílẹ̀ yẹn lórí ẹ wo Ezekiel a ni o ṣùgbọ́n láàrin àwọn tá a kó lẹ́rú ó ní ọ̀run sílẹ̀ lórí ló bá di ológo láàrin wọn torí pé ó rí Ọlọ́run tí ọ̀run bá sílẹ̀ yẹn lórí èèyàn á rí nǹkan tẹ́gbẹ́ yẹn ò rí ó lóun rí ìran ọlọ́run nígbà tọ́run ṣí when the heaven open for you there is going to be accessibility to voice of God and the vision of heaven wàá gbọ́ ohun ọlọ́run wàá rí ìran ọlọ́run àwọn nǹkan tí ojú lásán ò lè rí èèyàn ò rí èèyàn ò gbọ́ ìjìnlẹ̀ èèyàn ò rí ìjìnlẹ̀ àwọn àṣírí tó pamọ́ fún gbogbo ènìyàn á tú fún yàn nítorí pé ọ̀run kan sílẹ̀ yàn lórí ni hallelujah ẹ̀yin tẹ́ ń gbọ́ mi láàárọ̀ yìí ọ̀run ò ní tì mọ́ yín tó bá jẹ́ pé ojú méjì náà lèèyàn ní téèyàn ò ní ojú inú téèyàn fi rí jinlẹ̀ ìyà ó jẹ èèyàn gan nǹkan ó ka mọ́lé téèyàn ò sì ní mọ̀ lórúkọ Jésù ibi ò ní ka ọmọ ilé wàá dẹ̀ rà àná gbà àfi kó gbàdúrà kọ́run sí i àfi kọ́run sí ilé ọ lórí kó o rí ìran Ọlọ́run dípò àlákàlà yẹn ọ̀run yẹn sì máa ṣí fún ọ láàárọ̀ yìí wàá dẹ̀ bẹ̀rẹ̀ sí máa rí ìran ọlọ́run àṣírí ọ̀tá òsì ní bò lónú ayé rẹ mọ́ so nígbàgbọ́ ó yá tẹ́wọ́ kí n gbàdúrà fún ọ ọ̀run ìríran kó sílé ọ lórí ọ̀run láti máa rí ìfihàn ti ọlọ́run láti máa rí ìṣípayá látòkè wá kí ọ̀run yẹn ṣí lónìí láti òní lọ kó o máa gbọ́ ohùn ọlọ́run ní orúkọ jésù nípa gbígbé lábẹ́ ọ̀run ṣíṣí rẹ kó o máa rí ìran ọlọ́run gbogbo àlákàlà gbogbo àlá tí ń dayé ẹ láàmú tó wá ń sá sókè sá sódò àwọn tí tó ń túmọ̀ rẹ̀ fún ọ wọ́n tó ń kó wàhálà fún ọ tó wá ń rúbọ aṣiwèrè káàkiri nítorí àlákàlà lónìí ogun yẹn dópin bẹ́ẹ̀ ogun àlákàlà parẹ́ láyé rẹ̀ látòní lọ àṣírí ìjìnlẹ̀ ló máa máa rí bó ṣe máa rí nìyẹn mo gbàdúrà lónìí àṣírí ọ̀tá kò ní bò fún ọ àṣírí àgbègbè tó ń gbé olúwa yóò máa fi hàn ọ́ gbogbo àwọn nǹkan tó jinlẹ̀ tó jinlẹ̀ tó lè mú kí ayé rẹ̀ dára tó lè mú kó lọ síwájú báyìí lọ lórúkọ Jésù kí Ọlọ́run kó máa fi hàn ọ́ àwọn ideas àwọn ọgbọ́n tó kọjá òye ènìyàn kó jẹ́ tiẹ̀ látòní lọ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù ẹ gba ìwòsàn kí Jésù olùwòsàn kó bẹ̀ wò kẹ́ gba òmìnira ìbùkún ni fún yín bẹ́ẹ̀ ṣe ń jáde lónìí